mọ́sálásí Ubay ibn Ka'ab radiyallahu anhu ròyìn pé ọlọ́run ọkùnrin kan wá mi ò mọ̀ ẹni tí ilé rẹ̀ ọkùnrin kan wà mi ò mọ̀ ẹni tí ilé rẹ̀ jìnà sí mọ́sálásí tó ṣùgbọ́n wọ́n kò ní kírun kan lẹ́yìn rẹ̀ wọ́n ó sọ fún un tàbí pé mo sọ fún un pé kí ló dé tí o kò ra kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí o máa kí o máa gùn nínú òkùnkùn àti inú ilé ilẹ̀ gbígbóná wá sí mọ́sálásí ó sọ pé kò wù mí kí kò wù mí kí ilé kò wù mí kí mọ́sálásí ni mo fẹ́ kí wọ́n máa kọ ládàá ìgbésẹ̀ àlọ sí mọ́sálásí àti àbọ̀ padà ní ọ̀dọ̀ àwọn ará ilé mi fún mi ni òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lá àlẹ́wọ̀sọ́là ń sọ wípé òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lá àlẹ́wọ̀sọ́là ń sọ wípé ṣé sì padà pọ̀ bẹ́ẹ̀ fún ọ lẹ́san nínú ẹgbà wá ọ̀rọ̀ mìíràn sọ wípé ohun tí o fẹ́ látara èròǹgbà rẹ gẹ́gẹ́ bí ẹ̀san tí ti jẹ́ tiẹ̀. Ibi tá a dé ní ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته باب فضل المشي إلى المساجد فضل المشي إلى المساجد الله tàbí àjùlọ tó ń bẹ fún ìmá fi ẹsẹ̀ rìn lọ sí mọ́ṣáláṣí láti lọ jọ́sìn àdíṣì àkọ́kọ́ ń bẹ Abu Hurairah radiyallahu anhu òní annanabi sallallahu alihi wa alihi wa sallam qala dájúdájú ànábì kíkẹ́ àtọlọ́lọ́ máa bá sọ pé man ghada ila al-masjidi aw أعد الله له في الجنة نزلا من غدا أو راح Ànábì ní man ẹni yòówù tí ìbá jẹ́ ìṣolówó ni o ìṣetálíkà ọlọ́rọ̀ ni o àbí kò lọ́rọ̀ tó bá ti lè gọ́dà ìlàlẹ̀ masjid tí ń lọ mọ́ṣáláṣí lóòrọ̀ láti lọ kí òun jàmáà láàárọ̀ báyìí àwọ̀rọ̀ ha tàbí ń lọ kí ń rọ̀lẹ́ yẹ̀mọ̀ áṣìí àádàlọ́ ulá òfin ìjánẹ́tì nùzùlán ọlọ́run ọba àlekíọlá máa pèsè sílẹ̀ fún nínú ọgbà àlìjánà àádà hmm? ọlọ́run ti pèsè sílẹ̀ fún fìlìjánà ní àlìjánà nùzùlán ìjọ́ pè ní táa ṣe sílẹ̀ fún àlejò tàbá fẹ́ gbàgbélejò àwọn àlejò kan bọ̀ oúnjẹ táa ṣe sílẹ̀ fún wọn yẹn tí wọ́n jẹ tí wọ́n bá dèèyàn ni wọ́n ń pè ní nọ́zọ̀ so ọlọ́run ó ti ṣàdéhùn ẹ̀ àádàlọ́wọ̀ ó ti pèsè ẹ̀ sílẹ̀ fún bẹ́yìn nǹkan kí ni káàbọ̀ rẹ̀ sínú ọgbà àlejò náà kúlàmọ̀ gọ́dà gbogbo ìgbà tó bá ti ń lọ mọ́ṣáláṣí láàárọ̀ àwọ̀rọ̀ ọ̀hà tàbí ń lọ láṣàlẹ̀ every time tó bá ti ń lọ báyìí mú mọ̀ pèsè ẹlẹ̀ láàdáwọn mọ́sálásí láàárọ̀ àti àmọ́ yíyí nǹkan tí a ń ta ní àyàfìgbà táwọn bí wá sàlàyé ọ̀sùn wáyé sallallahu alaihi wa alihi wasallam torí náà ìlú tó sọ ó kírun inú ilé òun náà jẹ́ ṣùgbọ́n àwọn eléyìí àwọn tó ń wá mọ́sálásí ọlọ́run ọba ti ṣàdéhùn ẹ̀ ó ti pèsè àájà gan-an ó wà ń lẹ̀ ó ti pèsè ẹlẹ́ẹ̀kejì tó ṣẹ̀kú fẹ́ lọ dáńjọ́ náà ó ti wà ń lẹ̀ láìpẹ́ ó kàn rí kí ká jáde láyé kó jẹ́ ti wà ní ṣáàlá lọ́n kó ṣe wá lọ́mọ àlìjẹ́nà mọ́ ṣe wá lọ́mọ náà wà á ní ọ̀rọ̀bí Allahu anihu Bukhari àti Muslim ló gbà wá a nà nàbí ya sallallahu alaihi wa alihi wasallam látọ̀dà rọ̀ ní dájájú ànábì kíkẹ́ àtọlọ́lọ́ máa pé من تطهر في بيته ثم مضى إلى بيت من بيوت الله ليقضي فريضة من فرائض الله كانت خطواته إحداء تحط خطيئة والأخرى ترفع درجة رواه مسلم من مسلم لبليوان ó ní ànábì tí kíkẹ́ àtọ́lọ́lọ́wọ́ bá sọ pé mọ́ntàtọ́ àrọ̀ ẹni tó bá mọ́ra yẹ pé ó ṣàlọ̀ àlá fi bẹ́ẹ̀tì yìí ní ilé ara rẹ̀ kò sídìí tó fi ṣàlọ̀ àlá òun ju kó fẹ́ lọ mọ́ṣáláṣí lọ kírun ló fi ṣe ilé kan nínú àwọn ilé ọlọ́run yẹn kó lọ sí mọ́ṣáláṣí kan náà àwọn mọ́ṣáláṣí inú ọ̀rọ̀ inú ìsìn àbírí pé mọ́ṣáláṣí kan ò lọ́lá jù kejì lọ mọ́ṣáláṣí ìta wà ń bí ní ìsìn kò lọ́lá jù ní ìta ń gbọ́ síkà rẹ̀ lọ́rin téèyàn kò níbi ní ìsìn kó ló ń lọ lọ́rin lọ káṣùgbà mọ́ṣáláṣí lọ́rin kò sí ọlá kankan tí mọ́ṣáláṣí Ìlọrin ní lórí mọ́ṣáláṣí wa tá ń kíkírun látọ̀ ọ̀ṣà nínú ìgbẹ̀yìn kò sí sí ọlá kankan tí mọ́ṣáláṣí ìgbẹ̀yìn tó ní lórí tìkàrẹ́ àbí tìkàrẹ́ lórí tìbì ṣẹ̀gbẹ́ lómi ìdí sọ pé ah, òun lọ mọ́síláṣí ìsúnmọ́dá fódí òun sókótó gbó lọ ọbẹ̀ kò sí ládá kankan tó gbà nítorí pé ó kírun bẹ̀ ju tẹni tó kírun ní mọ́síláṣí tòwèrì àbí ti pọ́tá agbálẹ́lẹ́ ni ah, àmọ́síláṣí táwọn àwàlí àwọn wòlíì ọlọ́run ti kírun lé bí táwọn àwọn olùyá ti kírun lé mọ́síláṣí mọ́ṣáláṣí tí bàbá adámọ̀ tí wọ́n ti kírun rẹ̀ mọ́ṣáláṣí ti kìníkà wọn ò bá kírun bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ kò túmọ̀ sí pé téèyàn bá lọ kírun mọ́ṣáláṣí yẹn ládàá tiẹ̀ ó ju tiẹ̀ tó lọ kírun láwọn mọ́ṣáláṣí mi àyàfi mọ́ṣáláṣí mẹ́ta mọ́ṣáláṣí àkọ́kọ́ ni alkaaba tààtún pè ní Baitul Atiq tààtún pè ní Masjidil Haram ilé ọlọ́run bẹ́ẹ̀tùlẹ̀ àti ìkìtùmọ̀ ẹ̀nílé àtijọ́ masjidil haram mọ́ṣáláṣí abọ̀ ọ̀wọ̀ tábù ọ̀wọ̀ fún ẹlẹ́ẹ̀kejì ni masjidu nabawi al-masjidu an-nabawi tàbí masjidu nabi mọ́ṣáláṣí ànábì wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam ní madina oníkejì ẹlẹ́ẹ̀kẹta ni masjidul mọ́ṣíláṣí òrèrè yẹn mọ́ṣíláṣí tó wà ní Jerusalem ànábẹ́ Ibrahim ló kọ́ méjì nínú àwọn mọ́ṣíláṣí mẹ́ta yẹn alákọ̀ọ́kọ́ ní ti Maka Kaaba tó wà ní Kùránù Suratul Baqara wà ibi yári fáì Ibrahim qawa'ida minal bayti wa Isma'il Rabbana taqabbal minna innaka antas sami'ul alim ọlọ́run ní ṣe ìrántí nígbà tó gbé mọ́ṣíláṣí náà sókè tó mọ̀ òpó olé náà tó wá àti Ismail ọmọ rẹ̀ tí wọ́n ní olúwa gbà á níbàdà fún wa torí pé ìwọ ni olùgbọ́ lẹ́yìn yẹn ló ṣẹ̀wà lọ kọ́ ìtó wà ní Jerusalem tẹ́pẹ̀ ní Masjid al-Aqsa anábí ṣàlàyé fún wa pé ogójì ọdún ló wà láàrin kíkọ́ Kaaba àti kíkọ́ tí wọ́n ṣe láti lẹ́yìn ogójì ọdún 40 years tí ànábì Ibrahim kọ́ káàbà tán ló ṣẹ̀ṣẹ̀ lọ́kọ́ ti Jerusalem olóòjẹ́ jẹ́ pé mọ́ṣáláṣí àkọ́kọ́ tó wà lórí ilẹ̀ láyé láti ayé tí ń jáyé ohun ti káàbà yẹn inna awala bayti wudi àdínnẹ́sì lálàdì ìbàkà àkọ́kọ́ létà àti ń sin lọ́n lórí ilẹ̀ olè tó wà mọ́kà yìí ìgbà yẹn bákà ní mọ́kà ń jẹ́ bákà ìyẹn rí ṣe mọ̀ ẹlòmí lè sọ hmm, hmm, ẹwọ nǹkan ní Yorùbá nìsín bó ṣe rí láàmọ́ sọ Yorùbá ẹlọ ogun àwọn ọmọ sí tó ṣe rí òrórí ẹ̀ tó ṣe rí ẹ̀rì kí wọ́n ti sọ bó ṣe rí ibi tí tó ṣe rí gbédè <laughs> ṣe máa yí padà ẹ̀ bákà yẹn mákà hmm? àkọ́kọ́ olé nì olóògbà tọ́lọ̀ nínú ìdí tọ́lọ̀ bí wá dá gbogbo wa padà síbẹ̀ náà nìyẹn pé ibẹ̀ ní ká ti lọ mọ́ ṣe àti ibẹ̀ ní ká bẹ̀ sí kí ni ká máa dojú kọ kírun ọ̀rọ̀ náà fún alágbòyẹ̀ nìkan ló ní tí ẹ̀ bá ní kaaba ọlá tó wà fún ìrun táàkì ní kaaba ni ó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún 500,000 100,000 sí àmọ́ṣáláṣí yòókù yàtọ̀ sí ìmọ̀dínà àti Jerusalem bá káàbá ń sin àwọn tó kí ṣúgbù ilẹ̀ láàárọ̀ àwọn ti kí ní nǹkan bí wákàtí méjì ni wọ́n torí pé bí wákàtí méjì ni ilẹ̀ fi mọ́ mọ́kà ṣáájú tí wá ń ọ̀kẹ́ àwọn tó kírun ń bẹ̀ yẹn ọlá tó wà fún ìrun wọn tí wọ́n kí ó jẹ́ ìlọ́po ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún sí ìtawà sí ibi lójú mọ́ṣáláṣí ayé yàtọ̀ sí ti Madina ti Madina anábì ní ẹni tó bá kírun ń bẹ̀ ìyẹn mọ́ṣáláṣí anábì ó fi ó lọ́lá ju àwọn mọ́ṣáláṣí yòókù lọ nígbà ẹgbẹ̀rún yàtọ̀ sí kaaba àti tani àti ti aksọ Jerusalem ẹ tó bá kírun ti Jerusalem ó lọ́lá ju àwọn mọ́ṣáláṣí yòókù lọ nígbà ọgọ́rùn-ún márùn-ún omi àtẹ́tẹ̀yàn bá kírun ní kaaba ẹnìkan kírun ní kaaba ẹnìkan kírun mọ́ṣáláṣí ànábì Mẹ́dínà ìlọ́po mélòó ni ọlá tó wà fún ìrun tẹ́nìyàn kí ń kaaba lórí Mẹ́dínà máàsì díẹ̀ ní ìṣirò kékeré ni hundred thousand ní ti mọ́ká 1000 thousand yẹn ni pé ìbùlọ́pọ̀ ọgọ́rùn-ún ló fi ju ti mọ́ṣáláṣí ànábì lọ tó bá jẹ́ pé èèyàn ti kí Jerusalem yóò fi ìlọ́pọ̀ ọgọ́rùn-ún méjì yóò fi ju ti Jerusalem lọ hmm? kọ́lọ́ọ̀kún fún alágbọ̀yọ́ rẹ̀ torí náà ẹlòmíì ni lànà bìbí ní láti ṣàdórí hàlì ẹ má di gbádàgbọ̀n pé ẹgbẹ́ lọ kírun mọ́ṣáláṣí kan ẹgbẹ́ travel ah mo fẹ́ lọ kírun mọ́ṣáláṣí kan báyìí wọ́n ló wà ń fẹ́ nìdá mo fẹ́ lọ kírun mọ́ṣáláṣí túbà túbà ní fẹ́nìjà ahmed bamba àwọn ẹlòmíì láti nàìjíríà torí pé kí n sá kírun mọ́ṣáláṣí túbà yẹn ń ó lọ bẹ̀ ẹlòmíì torí pé fẹ́ kírun mọ́ṣáláṣí kaola ní fẹ́nìjà yóò kó nàìjíríà yóò fly lọ kò sọ́lá kankan tó wà fún gbogbo àwọn mọ́ṣáláṣí yẹn lórí àwọn mọ́ṣáláṣí yòókù àfi mẹ́ta tánàbí sọ̀rọ̀ ẹ̀mọ́tàtù ṣáàdù rí hàl tẹ́fẹ́ lọ kírun mọ́ṣíláṣí kan wá ń tààmù torí pé mọ́ṣíláṣí lẹ́ ti fẹ́ lọ kírun ànábì ní ẹ̀mọ́ ṣe ilá ilá mẹ́sáàjìdì sàlásà àyàfi mọ́ṣíláṣí mẹ́ta péré lẹ́lẹ́ mọ́ọ́mọ̀ nìrìn àjò lọ́fẹ́fẹ́ lọ kírun bẹ́ẹ̀ ó ní mo àwọn masjid nàbí mọ́ṣáláṣí ànábì ní Madina ẹlẹ́ẹ̀kẹta ní masjid al-Aqsa ìtànàbí Ibrahim tún kọ́ tó wà ní Jerusalem ó nìkan lálẹ́ torí ẹ̀sìn ìrìn àjò bá fẹ́ lọ yamẹ́fìlà àbá fẹ́ lọ kírun bẹ́ẹ̀ bọ́lá lè ṣe ziyara ṣùgbọ́n àwọn mọ́ṣáláṣí yòókù akànrí lọ wo pé wọ́n mọ̀ ní wọ́n kọ́ mọ́ṣáláṣí yìí dáa jẹ́kẹ́ mi náà mo fàyẹn yọ nínú àdísà náàbì ní tó túnmọ̀ mọ́dọ̀ ìlàbẹ́ ìsí ní buyú ti là ó wá lọ lẹ́kànnú àwọn ilé ọlọ́run àwọn mọ́ṣáláṣí ìsìsná ìyẹn ni àyàfi yẹn tánàbí mú wáyé mọ́ṣáláṣí mẹ́ta nìkan tó náà yẹn mọ́ darẹ̀ láàmú kiri mọ́ṣáláṣí àwọn ẹni that's why àwọn mọ́ṣáláṣí mi wà tí wọ́n bá ń kọ́ tí wọ́n bá kọ́ tuntun ilé láwọn ìlú mi yẹ káwò torí páwọn kan ò ní bẹ́ẹ̀ wọn ò ní wà máa kírun nú èsì wọn kọ̀ ó ní eléyìí láwọn ẹni ọlọ́run tí kírun wọn a máa dárúkọ àwọn tó ti lọ àfáà kí nìkan ìlú tó ti ń kírun torí náà tí ẹ bá ṣàdúrà ń bẹ̀ àdúrà ẹ̀ ó gbà ju tinú tuntun yẹn lọ aaa kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ dáadáa ní ojú ìṣàwàdà irú ìlọrin ní ẹlẹ́mí ò níbi mọ́ṣáláṣí alímì ló ti fẹ́ lọ́mọ kíhùn alímì ọmọ Sókótó ó wá fúnjì ó wá láti Sókótó ó sì bá àwọn mùsùlùmí ní ìlọrin kó nǹkan tó dé kìí kó ló mùsùlùmí wá sí ìlọrin ṣùgbọ́n ìmọ̀ rẹ̀ ju ti wọn lọ nípa tẹ̀síìrì Qur'an gbogbo tiye ìmọ̀ tẹ̀síìrì Qur'an yẹn ló wá kọ wọn jà lálẹ́ ní ó tán kìí ṣe pé ó yóò ló muslim wá sí lọ́rin gan inú tíra bàbá adamu tí wọ́n kọ́ nípa islam nílọrin pé àwọn ṣọ́lá gbẹrú àwọn èèyàn àwọn ará ọ̀yọ́ tí wọ́n wá síbẹ̀ wọ́n ti rí islam wọ́n ti rí kírun wọ́n ti ń ṣẹ̀sìn kálímìrì tó dé ṣùgbọ́n ìmọ̀ rẹ̀ nípa quran ó ju tí wọ́n lọ ó dẹ̀ wá kọ́ wọn níta ó tán ṣùkọ́ lọ́wọ́ ṣàánú wa tòtorí náà àwọn àkídà àwọn yìí yóò yẹ ká mú kúrò lẹ́mẹ̀wà ọ̀lẹ́mẹ́ àánúfẹ́ lọ kírun ní Maiduguri láti bí torí ẹ̀ látorí pé a ní mọ́ṣáláṣí kan wà ńlẹ̀ àwọn ibi táwọn èèyàn Egypt mo fẹ́ lọ kírun mọ́ṣáláṣí Hussein ẹlòmí á lọ Iraq ẹlòmí ò lọ Najaf alóhùn wábi tí wọ́n sin Ali sí lọ ń fẹ́ lọ kírun mọ́ hmm? sọ pé Ali ọlọ́run kó ṣàfẹ́lé fàdójúkọ ẹ̀wọ̀n ọmọbi tí wọ́n sin sí ìrọ̀ ni wọ́n tí wọ́n sin sí nájáfù nájáfù hmm, yẹn ní iraki yẹn ránṣẹ́ iraki iraki ní nájáfù ẹlẹ́mí ọlọ́run lọ kárùbálà kárùbálà ọ̀bẹ̀lọ yẹnà fílà bẹ́ẹ̀ torí pé ibẹ̀ ni wọ́n pa ọmọ ọmọ ànábì àlè ibẹ̀ ni wọ́n pa sí ibẹ̀ nìkan lélẹ̀ tó mọ́ ìtẹ́jẹ̀ rẹ̀ ta sí yẹn gangan ló mọ́ lórí ilẹ̀ tó ráwọn kan wà àwọn òforí balẹ̀ ní gbogbo mọ́ṣáláṣí wọ́n ti mú iyẹ̀pẹ̀ ní ti ìlú yẹn tí ẹ̀jẹ̀ ẹ̀ta sí yẹn wọ́n ti wá ṣe bí àmọ̀ pẹlẹbẹ tí wọ́n ń tà òní wọ́n fi síwájú tí wọ́n máa forí kàn wọ́n torí pé gbogbo ilẹ̀ ilé ayé ti bàjẹ́ ibẹ̀ nìkan ló mọ́ nígbà tí wọ́n pa ọmọ ọmọ ànábì lẹ̀ àwọn kan tún nìyẹn ẹlòmíì ló lè torí ẹ̀ kókó nàìjíríà bí òun fẹ́ lọ kírun bẹ́ẹ̀ gbogbo tí wọ́n bá yóò ibi tí wọ́n bí ànábì sí òun ti fẹ́ lọ yan náfìlà fún fẹ́ lọ ṣàdúrà ń bẹ̀ ibẹ̀ yẹn dẹ̀ ni wọ́n ti àwọn ìjọba mọ́ta àtijọ́ kan sẹ́yìn òfin ní ìmọ̀ ẹ̀bẹ̀ kan àwọn kan mọ̀ wọ́n ti sọ bẹ̀rẹ̀ ti di láìbírì òní òmọ̀ wá kiri ẹlòmí òní mọ́sídì jíìn mọ́ṣáláṣí àwọn àlìjànú ní wọ́n ta bẹ̀rẹ̀ wọ́n ti lọ yan náfìlà kó lè gbà ládá mọ́sídì kíbílà tẹ́yìnì mọ́ṣáláṣí ní kíbílà méjì tó fi ń kírun gangan ni kù bá mọ̀rùgbó ti yé mẹ́tíláṣí wà ń bẹ̀rù tí a ti ládá tí ó wà lákọọ́lẹ̀ gbogbo bí tá ń sọ wọ̀nyí kò sí àkọọ́lẹ̀ tí ládá kankan wà fún un kò ní lọ bẹ̀ ìrún wa mọ́ṣáláṣí àlìjànú kiri ju táwọn àlìjànú tí ń kírun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́sí ibi pátínà ìkan ní Ghana wọ́n ní mọ́ṣáláṣí kan wọ́n ní ó jáde láti inú ilẹ̀

ẹ nídìí àti travel nítorí pẹ̀fẹ́ belong ń dáǹkì olùpè ṣùgbọ́n tó bá lọ mọ́kà ẹ̀rí wà fún yẹn torí pàánà bí lóòlè travel lọ tó bá lọ Madina tó bá lọ Jerusalem sáwọn mọ́ṣáláṣí yẹn ní òkèṣe pé mọ́ṣáláṣí míì ló máa wá kiri bẹ̀wò so anábì sallallahu alaihi wasallam ni lè yákìdí ya fàrí ìdọ̀tán ní ń fàrọ ìdìnà ìdí tó fi lọ ni tó fẹ́ kírun ọ̀ranyàn kan nínú àwọn ẹ̀rùn ọ̀ranyàn márààrún tó fẹ́ lọ ṣe nìyẹn kánẹ́t kùtùwà àtùkù ìgbésẹ̀ tó ń gbé lọ sí mọ́ṣúláṣí yẹn ìdá ọ̀kọ̀ọ̀kan nù rẹ̀ tàkútù kọ̀kì àtà bó ṣe ń gbé ẹyọ kọ̀ọ̀kan báyìí yóò mọ́ pa ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan rẹ̀ bó ṣe ń lọ mọ́ṣúláṣí tó ń gbé ẹsẹ̀ kan yóò mọ́ pa kọ̀ọ̀kan rẹ̀ wà lè ó kọ̀rọ̀ ẹsẹ̀ àkọ́kọ́ tó ń gbé yẹn á máa pa ẹ̀ṣẹ̀ kan rẹ̀ tó bá gbé ẹsẹ̀ kejì ó tún lè pa ẹ̀ṣẹ̀ méjì rẹ̀ tó bá gbé kan sí ó tún ti pa mẹ́ta rẹ́ tó bá gbé kẹrin tó bá jẹ́ ọgọ́rùn-ún ẹsẹ̀ ló gbé ọgọ́rùn ẹsẹ̀ ni ó parẹ́ àdúgbòwá ni fárífá ùdàrọ̀ játàn ó kọ̀rọ̀ ẹsẹ̀ kejì tó ń gbé tẹ̀lé ta lákọ̀ọ́kọ́ yẹn yóò mọ̀ ṣe àgbéga fún lọ́dọ̀ ọlọ́run bó a ṣe gbé tàkọ́kọ́ tó pa ẹsẹ̀ kan rẹ́ ìkejì tó gbé wọ́n tún ipò rẹ̀ ó ga sí lọ́dọ̀ ọlọ́run tó bá tún ti gbé àtẹ̀yí tó kọ́ gbé yẹn tó tún gbé lẹ́lẹ́kejì yóò tún pẹ̀ṣẹ̀ kan rẹ́ èkejì tó gbé tẹ̀lé yóò fẹ́ ṣàgbéjà fún lọ́dọ̀ náà lánàá fi ń sọ bẹ̀rẹ̀ sọlọ́lọ́ àlèwà àlèwà sàlá nínú àdísì tó tẹ̀lé Ubay ibn Ka'b radiyallahu anhu ó ní kana rajulun min al-ansar arákùnrin kan nínú àwọn àǹsọ́rí àwọn ará Madina ní tí wọ́n gbà wọn tí wọ́n fún àwọn ará Mẹ́kà láàyè nígbà tí wọ́n fúnlẹ̀ mọ́ wọn Mẹ́kà tẹ́sìn sí wá gbòrò Madina àwọn Aus àti Khosroj àwọn ni à ń sọ̀rọ̀ alárànṣẹ́ ẹ̀sìn láàlàm ahadan abu adi nínà lè masjidi mínú owó ọmọ ẹnìkan tí ilé rẹ̀ jìnà sí mọ́ṣáláṣí tó arákùnrin ilé ẹ̀ jìnà sí mọ́ṣáláṣí gan òun wà mẹ́ni tí ilé ẹ̀ jìnà sí mọ́ṣáláṣí tó wàkánẹ̀tì láà tó kùtí ìsọ̀láàtù tó ti bílẹ̀ ṣe jìnà yẹn ìrun kankan kì í fòoru yóò kírun yẹn jàmá kì í ní ìrun kankan yóò wà fàkílà láhù ọ̀làbá ìrìn kálẹ̀ kan yìí àbí ìgbọ́nká lẹ́nu àwọn kan bá sọ fún pé láwìṣtàrọ ìtàṣìmọ́rán tàrkábù fi zolomá ìwà fi rọmọdán ó bá sì lọ ra kẹ́tẹ́kẹ́tẹ́ kan kó máa gùn nínú òkùnkùn ẹ̀wọ̀n kó mọ́ lọ já sí kòtò kẹ́tẹ́kẹ́tẹ́ ní òjà bẹ̀ ẹṣin ò mọ́ kòtò tàbí ti rọmọdọ́ tàbí nú ilẹ̀ gbígbóná ìyẹ̀tẹ́ ò máa ju ọ lẹ́sẹ̀ ìjọkó sórí àkùnrin kẹ́tẹ́kẹ́tẹ́ yóò tún yá kọ́ọ̀lá ọkùnrin wádà ní máa yà súrú ní anàmọ̀zírí ìlà jambil masjid إذني أريد أن يكتب لي ممشاي إلى المسجد ورجوعي إذا رجعت إلى أهلي èmi ń fẹ́ kí wọ́n máa kọ fún ìgbésẹ̀ mi lọ nírìn ẹsẹ̀ tí mo fi ń rìn lọ mọ́ sí mọ́ṣíláṣì mo fẹ́ kí wọ́n máa fi kọ láádá fún mi àtìgbà tí n bá ń ṣẹ́rí padà lọ lé fàkọ́lá Rasulullah sallallahu alaihi wa sallam

oni khallat albaqa hawla almasjid fa'arada banu salima an yantakilu qabba almasjid qabba almasjid wani ààyè kan ṣí sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí ànábì ààyè kan ṣe kí ni khallat ó ṣí sílẹ̀ ní ilé nìkáwà náà wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí ní ilé kan lè ṣí lẹ́m̀bẹ̀yẹ ẹnìkan tó ń gbé ibi tó jìnà wá pé àwọn bànú sálímọ́n tí wọn wọ́n ṣe wá rí páàyè ń ṣí sílẹ̀ báyìí àwọn wá ń gbèrò pé áńyẹ̀m tẹ́kìlù kórúbalì mọ́sí káwọn kúrò níbi káwọn ń gbé tó jìnà yìí káwọn a máa gbé ẹgbẹ̀ mọ́ṣáláṣí fàbálàgọ̀ dáàlìkà ìyà sallallahu wa sallam ó wá dé tí gbọ́ ànábì pé àwọn bànú sálímọ́mọ̀ sọ fáwọn fẹ́ fàkọ́ọ̀lẹ̀ lẹ́hùn ànábì wá sọ fún wọn pé balagọ́ ni annakum turi dúnà antantakilo kúrbálẹ̀ masjidi ó dé tí gbọ́ mi hmm? ó dọ́dọ̀ mi pé ẹ ń gbèrò láti kó wá sẹ́gbẹ̀ mọ́ṣáláṣí kọlu na'am ya rasulallah kọdí arọ́dùnà dáàlì wọ́n ànábì ní diyarakum tuktabu atharakum diyarakum tuktabu atharakum ànábì wá ní ẹ̀yin bànú sálímà ẹ̀yin ìdílé sálímà àbí ìran sálímà ẹ má wulẹ̀ kó ẹdú ó lé yín diyarakum ilé yín ni ẹdú ó sí wọ́n ó máa kọ ẹ̀san fún yín pẹ̀lú pẹ̀ṣẹ́ gbẹ́sẹ̀ àwọn orípa yín bẹ́ ṣe ń fẹ́fẹ́ lélẹ̀ yẹn ni wọ́n mọ̀ kọ́ ládá fún yín fàkọ́ọ̀lù wọ́n wá ní máa yà sóró na ánà kún na kàhàwálì na rọwá o muslim wà rọwà al-bukhari ma'ana omi riwaya ti anasin wọ́n ni ah kì bá ti dùnmọ́ wa kálá ti sọ fún ọ̀tẹ́lẹ̀ wà fẹ́ kó wá sílẹ̀ kálá ti sọ bóòlù bá tó ló fi jẹ́ pé nínú tá tún lè fàyọ́ ń bí ni pé ìgbésẹ̀ kankan kéèyàn mọ́ gbé kódà kéèyàn rò fọ́rọ̀ ilé ayé tí ò nítumọ̀ ni téèyàn bá ti ṣe onímọ̀ tọ́rọ̀ yẹn ò dẹ̀ yé kódà kó yéèyàn kéèyàn béèrè lọ àwọn onímọ̀ àwọn àfáàtò onímọ̀ ẹ̀sìn pé kí lọ́rọ̀ yìí gbò hmm? lọ́rọ̀ yìí anabi musa hadith abi musa radiyallahu anhu قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن أعظم الناس عجرا في الصلاة أبعدهم إليها ممشي فأبعدهم والذي ينتظر الصلاة حتى يصليها مع الإمام أعظم أجرا من الذي يصليها ثم ينام متفق عليه أبو موسى ọlọ́ọ̀bá ni yọnu sí ó ní ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam sọ pé iná àádọ́mọ̀ náà sì àjírọ̀ àwọn tẹ̀sán wọn tóbi jù fi sọ̀láàt nípa ẹ̀rùn tí wọ́n ń kí wọ́n ṣíláṣí ni àbọ̀ àádù ohun ilé ha àwọn tílé wọ́n jìnnà jù sí mọ́ṣáláṣí lẹ́ni tó ń rìn fa'adùhà àtàwọn tílé wọ́n bá tún jìnnà sí wọn jùlọ ni láádá tí ó máa gbà lórí wíwá mọ́ṣáláṣí rẹ̀ ó ṣe pọ̀ tó wà lẹ́dí yàmtẹ́bìrù sọ̀láàtà ẹn tó bá wá ń retí ìrun hátà ìsọ̀líyàhá títí tó fi kírun náà hmm, harfugọ́yà hátà ìsọ̀líyàhá títí tó fi kírun náà máa lè imam ẹni tó kírun yẹn lọ lẹ́yìn náà ló lọ sùn kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ni pé ẹni yẹn bó ṣe dé mọ́ṣáláṣí ìmáàmù tìtì dé látọ́kàn tí òun ti ẹ̀lẹ́ ló bá lọ jàrí ló lọ sùn ṣùgbọ́n tó wá déhùn tí ìmáàmù tí ìdé yẹn tó wá ní sùúrù tí ìmáàmù fi dé tó kírun lẹ́yìn ìmáàmù yẹn ládàá rẹ̀ máa ju ẹni tó wà yẹn tó wá rí tí ìmáàmù tí wọn ò yẹn tó wá kí tiẹ̀ tó ṣe kí ni tó lọ sí ilé mustapakun àlè jẹ́ kí n wo hadithi tó fẹ́ kángun sí ètò kan ìbẹ̀ inshallah anábì sọ àtúnà àdísàbò rẹ̀ rọ ilé ìlàkà kan ìlàrọ̀ inshallah ó ní Allah adùlùkùn aláàmọ̀ ìyá mú fún lọ orí ìkọ̀kọ́yá àti sọ pé jọ rẹ̀lẹ̀ kan náà àti ìsànàbì sọ ṣé ẹ kí n ju yín níwé kí ni kí máa ju yín níwé rẹ̀ aláàmọ̀ ìyá mú fún lọ orí ìkọ̀kọ́yá nǹkan tọ́lọ̀ máa fi pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ wà yárùfà orí ìdàrọ̀já tọ́lọ̀ sì máa fi ṣàgbéga fún yàn fún mùsùlùmí kọlu bá láyá rọ̀ṣùlọ́lá àwọn sàbíjọ́ náà ní à ah, júwà níwé òrẹ́ òjíṣẹ́ ọlọ́run kọlà náàbí ní ìsìláàmùlè wòdó alàlè màkàrí kéèyàn máa ṣe àlùàlá kó fomi ṣàlùàlá dáadáa nígbà tára kọ́ ó wà ní tọ́lọ̀ fi máa pa ẹ̀ṣẹ̀ èèyàn rẹ̀ tó sì máa fi ṣàgbéga fún yàn pàápàá nírú ọ̀dọ̀ ti wá lẹ̀ Yorùbá bí àsìkò ọyẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wá tó àwọn rírin tàbí ọ̀gìnìtìn tó tútù mú àti ṣàlàlá yóò fẹ́ mọ́ nìyàn láà ọyẹ́ yẹn ló tún fẹ́ lè jù tó ní pẹ́tọ̀ ọyẹ́ yẹn yàtọ̀ sí kó tutù yóò dàbẹ̀ kó fẹ́ mọ́ kànyàn bá kan tí èyàn bá lè máa ṣàlàlá dáadáa gba ìfbáà ó bomi sí kó ṣàlàlá ó wà nù tọ́lọ̀un fi máa pẹ̀ṣẹ̀ rẹ̀ tó sì fi gbé èyàn gà tọ́lù ànábì ní wakásọ́rọ́tì kútọ̀ kéèyàn máa gbé ẹsẹ̀ tó pọ̀ lọ sí mọ́ṣáláṣí ṣẹ̀bó ti sọ pé ìkọ̀ọ̀kan wọ́n máa fi pẹ̀ṣẹ̀ rẹ̀ àkọ́kọ́ yóò máa pẹ̀ṣẹ̀ wa rẹ̀ ẹ̀kejì yóò máa ṣàgbéga fún wa wàǹtìzọ́rù sọ́lá àti báàdà sọ́lá kéèyàn máa retí ìrun lẹ́yìn ìrun bá ṣe kí ṣúgbù ìtánsìn ó tún ti ń fọkàn sí zúrù bó ṣe kí zúrù ìtán ó tún ti ń fọkàn ó tún ti ń retí ásírì kò sọkànnù nípa ẹ̀ fàdálìkùn ribat fàdálìkùn ribat rọ́wà muslim ní ribat yẹn ribat ń pè ní ribat ni kéèyàn ó lọ gẹ̀gùn kalẹ̀ ní ẹnu lóró ìyẹn ẹnu ọ̀nà àbáwọ̀lú wọ́n pè ní eh, ẹnu odi ìlú ẹjọ́ odi ìlú lójú ogun àwọn tó dúró síbẹ̀ yẹn wọn ò ní kú mẹ́ǹdí wọn báwọn ó kú síbi bí àwọn ó kú ọ̀tá òní wọn náà lò ànábì eléyìí ni rìbáàtì rìbáàtì yẹn ọlọ́pàá láàrẹ̀ ìjọ́mì ìtọ́rọ̀ bá dọ́rọ̀ jihad àfihàn ṣàlàyé yìí lábẹ́ lọ́n kó fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ náà yẹ́sà Àmì o. Àmì o. Àmì o. Ìgbà tó wá ní ọjà ìjà àti ìjà àgbàlá, ìwádìí láti irú ẹ̀yin tí ẹ̀ ń wá sí mọ́ṣáláṣí tẹ wá ń ṣàlọ̀ àlà mọ́ṣáláṣí láti lè yín bí tí ti jẹ́ ni pé ẹ gbà ládùn àlà látẹ̀ ṣe ní mọ́ṣáláṣí ṣe yẹ yín nìyí láti ibi tẹ́ ti ṣàlọ̀ àlà yẹn sínú mọ́ṣáláṣí ó ṣeéṣe náà kẹ gbà ládàá pé ẹ̀rìn láti di ẹgbẹ́ mọ́ṣáláṣí tẹ́ ti ṣe ládàá lẹ́tí èèyàn ó ṣeéṣe kẹ gbà ládàá pé wọ́n pẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ṣe láti lé lálọ́ ànábì sọ àlùàlá mọ́ṣáláṣí kò sí fún àwọn èèyàn tó ń bọ̀ láti ilé kágbọ́yìn dáadáa ó wà fún bí àwọn arìnrìn àjò àyàfi ẹ̀ntálù àlá rẹ̀ já nígbà tó ń bọ̀ láti ilé ní tó dáa ní pé káṣàlù àlá láti ilé ká lè gba aládá ìṣó gba wátà mọ́ wá mọ́ṣáláṣí tàbádéjú láṣẹ̀mọ́rún pákó láṣẹ̀mọ́rún lo brush ẹ nílé ṣàlù àlá torí pé tó bá ṣàlù àlá láti ilé ẹwọ bílé ẹlòmí ṣe jìnà tó ẹwọ tó ń pàdánù kò ní bí ládá ní ó tọ̀gùn ìwáyà mi sọ pé ó ṣàlù àlá kò sí ìdí kankan tó fi ṣàlù àlá ìdí tó fẹ́ wá kírun mọ́ṣáláṣí gbogbo ìgbésẹ̀ rẹ̀ tó bá ń gbé ẹsẹ̀ àkọ́kọ́ tó ń gbé báyìí wọ́n máa fi pẹ̀ṣẹ̀ rẹ̀ ìkejì wọ́n máa fi ṣàgbéga fún torí náà jẹ́ ká máa ṣàlù àlá ńlẹ̀ ọlọ́wà rẹ̀ ìgbà Allah lọ́fẹ̀ẹ́ ọlọ́fẹ̀ẹ́ ìwé ìkọ̀tí bá yé yìí ó lè fi tọ́ ìlú jẹ́ ìgbèrú tẹ̀ má bì ìdè má bì túbọ̀ lọ lọ́dún tó wà pẹ̀lú wa. àmín ربنا اللهم يسر ولا تعسر واجعل امورنا سهلا يسيرا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا واعطنا عاقبتنا في الأمور كلها واحفظ إيماننا وارفع درجاتنا وثبت مواجبنا من خزي من عذاب الآخرة برحمتك يا ارحم الراحمين ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته